والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول المصنف رحمه الله تعالى أصل في هديه صلى الله عليه وآله وسلم في صلاة الخسوف أراد الله عليكم nípa kí ni ìlànà ànábì sallallahu alaihi wa sallam nípa bá ti máa ṣe sọ̀rọ̀ àdókòtò. Sédè lárúbáwá kẹsàfà kẹsìkò kẹsàfà nígbà tí bàbá pamọ́ sínú kàkà. Bẹ́ẹ̀ náà ni kàsàfà yọ̀ọ̀sìkò kàsàfà nígbà tí bàbá pamọ́ sínú kàmírà. Wọ́n ti sẹ́lá àhàmì méjì lárúbáwá. Wọ́n máa lo kàsàfà wọ́n fi pamọ́ òyì oòrùn sí ara òṣùpá wọ́n sì máa lo kásáfà wọ́n pípa máa òye òṣùpá sára òun àwọn náà ti máa wípé oòrùn onírìn àjò tó máa rìn bẹ́ẹ̀ náà ni òṣùpá onírìn àjò tó máa rìn oòrùn ó máa ń yí lára ara rẹ̀ oòrùn á máa yí lára ara rẹ̀ ṣùgbọ́n òṣùpá òun máa ń yí O lára oòrùn nínú lílọ bibo òṣùpá lára oòrùn àsìkò kan bẹ tó ti pé nínú ọdún ara oòrùn yóò bọ òṣùpá yóò rìn débi ara òṣùpá yóò bọ òye oòrùn èyí tí ọjẹ́ bọ òye oòrùn òní wọ́n pè ní alùpùpù. èyí tó sì jẹ́ bíbo òye òṣùpá òní wọ́n ń pè ní alùpùpù eléyìí báyìí ni wọ́n ń wáyé ó sì ṣẹlẹ̀ bẹ́ẹ̀ kò sí àpẹnu láàrin àwọn olùmọ̀ nípa pé òṣùpá máa yípo láàrọ̀ ọ̀run ṣùgbọ́n ǹjẹ́ ilẹ̀ tó máa ń yí àbí kì í yí àbójú kan náà ló dúró sí díẹ̀ ìyàpọ̀ ẹnu bẹ láàrin àwọn olùmẹ̀sì Islam nípa eléyìí a nínú wa àwọn ẹni tí wọ́n àwọn geography ti sọ wọ́n sọ pé ilẹ̀ ó ń yí kò dúró lójú kan náà a sì rí nínú àwọn olùmẹ̀sìn Islam àwọn ìjọ sọ pé ilẹ̀ kì ojú kan ló wà ṣùgbọ́n ọ̀run ló yí lára ara rẹ̀ bẹ́ẹ̀ ni òṣùpá ó yí ipò lára òrùn ala kulli eléyìí ò sínú díẹ̀ rí eléyìí tó ṣe kókò lè bí ìyàpá ẹni wá lórí rẹ̀ nínú àwọn súnà báwo nìkan máa ṣe àbí máa òun náà ní pé sí ìyapa ẹnu láàrin àwọn olùmọ̀ nípa pé òrùn ó ń yí lára ara rẹ̀ nítorí pé alukurani sọ eléyìí ó yéyéké nínú suratu Yasin wash-shamsu tajri li mustaqarrin laha ọlọ́run ọba ti àpèjúwe bẹ́ẹ̀ yẹn eléyìí tó fi ń hàn wá pípé òrùn á máa yí bẹ́ẹ̀ sì ni òṣùpá ó ń lọ ó ń bọ̀ lára òrùn kò sí ní lọ máa bọ̀ lára òrùn nítorí pé látara òrùn ni òṣùpá ti ń gba ìmálẹ̀ ìmálẹ̀ tó bá gbà látara òrùn ni lòun ń tàn kọ́ máa ráyé láti fi ríran ṣùgbọ́n ti ilẹ̀ eléyìí tí ó ṣe wípé ìyàpọ̀ ẹnu kọ́ sáàrin àwọn olùmọ̀ nípa pé ṣé ń yí àbí kò yí láyé ibi tó wà àkọ́kọ́ àwọn olùmọ̀ nípa Islam àwa ti mà pípé tó wá nínú Al-Qur'an òun náà ni haqa'iq òun náà ni àwọn òdodo tó ti pé tó bá takò kò lè jẹ́ òdodo ṣùgbọ́n gbogbo ń dábàá ní tó bá ti takò kankan nínú tó wà nínú Al-Qur'an á gbé wá bá Al-Qur'an ni Al-Qur'an ni wọ́n á ti dájọ́ lórí ẹ̀ ṣẹjẹ ń sọ yẹn dọ́gba àbí kò dọ́gba jẹtẹlẹ ìbáyé wa a rí wípé kò sí ẹ̀rí kan eléyìí tó ṣe pé kò lè fi ìyapa ẹnu nínú Al-Qur'an àbí súnà tọ́tọ́ka sí pé ilẹ̀ máa yí ìlọ́fà làwọn olùmọ̀fẹsẹ̀ ìyapa ẹnu nípa eléyìí báyìí ṣùgbọ́n kò sí ìyapa ẹnu láàrin wọn nípa pé ilẹ̀ rogodo lọ́wà kí wá sí rogodo bíi bọ́ọ̀lù rogodo bíi ẹyin bẹ́ẹ̀ nílẹ̀ wà wal arda ba'da dhalika dahaha wal-arda ba'da dhalika dahaha ayé alukurani fi hàn pé ilẹ̀ bó tilẹ̀ jẹ́ pé rogodo ni ṣùgbọ́n àgbọn àbí kánú rẹ̀ ó tóbi ju bìkan lọ ó dàbí ẹyin. tó ṣùgbọ́n ìjẹ́ ń yí àbí kò yí ìjẹ́ ń yí àbí òyì apá kan nínú àwọn olùmọ̀ wọ́n sọ pé ń yí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àwọn àfọwọ́nìjọ gẹ́gẹ́ bí àwọn olùmọ̀ nípa geography wọ́n ní wọ́tẹ́rọ̀ jìbáàlà ọlọ́wọ́n bá sọ pé wọ́tẹ́rọ̀ jìbáàlà تحسبها جامدة وهي تمر مر السحاب تحسبها جامدة وهي تمر مر السحاب wọ́n ké wàá rí àwọn àpáta àwọn òkè ńláńlá wàá lérò ike ojú kan náà ni wọ́n dúró sí wọn ò dúró sójú kan náà o wọ́n lọ nílé lọ sí ẹ̀sùn òjò máa lọ sọ́nà àwọ̀ alladhi atqana kulla shay. àwọn olùmọ̀mí wọ́n sọ pé rárá ọ̀yà yẹn kò tọ́ka sí kò tọ́ka sí pé lẹ́ẹ̀ máa yí nítorí pé ń tọ́ka sí tí ó ṣẹlẹ̀ ní níjọ́gbìn dà òkèèyà torí àwọn ẹni àkọ́kọ́ àwọn sọ pé rárá ilé ayé ni torí tàṣísàbò ha jàmídà kò sí níjọ́gbìn dà òkèèyà tó ń malẹ̀ tọrọ wọn nà ha àyìnà lìyàkì ìmà tó dájú tó múnádóko oní ọ̀sẹ̀lẹ̀ sí kálukú tó bá ti jọ́gbìn dà òkèèyà kò sí tàṣísàbò àwa lérò wípé kò sí wàá lérò wípé jọ́gbìn dà òkèèyà gbogbo nítorí ọ̀dọ́ lójú ni alákùlà ha tí wọ́n bá sọ pé yí la ishkal tó bá sọ pé kò yí la ishkal torí pé kò ní ṣe pẹ̀lú ìmánì rẹ pọ́ wàlìjánà ó ní wàlìjánà nítorí pé àwọn àyà tó mú wa tó lè tọ́ka sí ìyàpọ̀ ẹnu bẹ lórí pé ṣé ń tọ́ka sí pé lẹ́yìn ni àbí lóyè. alùpùpù òkúta wa ń sọ̀rọ̀ rẹ̀ eléyìí tó ní ṣe pẹ̀lú wípé òye òrùn ó sápamọ́ nípa pé ara òṣùpá bò eléyìí a máa ṣẹlẹ̀ ní ìgbà tó lọ́wọ́ bá fẹ́ kó ṣẹlẹ̀ ó ṣẹlẹ̀ lẹ́ẹ̀kan rí nínú ìgbésí ayé sallallahu alayhi wa sallam ọjọ́ tí lè ṣẹlẹ̀ sí ó ti dé di ọjọ́ tí ọmọ ànábì ọmọ sallallahu alayhi wa sallam tó ń jẹ́ Ibrahim tó ṣaláìsí ọjọ́ yìí òye òrùn àwọn èèyàn ń sọ ara ń táwọn nánu kọjá ìpè bá ti rí àwọn òní nípa wípé òye òrùn ọ̀tàdédé sápamọ́ lónìí àyàfi nítorí ikú ọmọ anabi Muhammad sallallahu alayhi wa sallam kò ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ yéé ṣe torí ikú rẹ̀ ló ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ láyé òní a rí i pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ẹni tó ń fún àwọn èèyàn níròyìn nípa tó ṣe é ṣe kó ṣẹlẹ̀ wọ́n ti máa sọ fún wọn sílẹ̀ ikú ṣe é ṣe nígbà báyìí sígbà báyìí kọjá pé òye òrùn yọ sápamọ́ kódà gan precisely lágbọn bíbá àti bíbá àti bíbá ìláyé ni wọ́n ti rí so láyé òde òní nígbà tí wọ́n bá sọ bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ náà ni bó ṣe máa ń rè à ah! tẹ pé àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní já tíkẹ̀tì wọ́n á máa travel lọ ságbọn bí tí wọ́n ti ní òyì oòrùn yẹn yóò ti pamá ẹni tí ó wọ sími ẹni tí ó wọ skẹt ẹni tí ó rìn hòhò lọ síbẹ̀ ló kọ yìí pé ìgbà tí nǹkan yẹn bá ń ṣẹlẹ̀ àwọn fẹ́ kó sojú àwọn oníkálukú akó kámẹ́rà lọ́wọ́ àwọn ẹni tó lọ dúró sétí òkun á dúró sétí òkun that very exciting moment àwọn fẹ́ yà sẹ́ni tó ti yẹ káwọn náà máa sẹ́nu ọ̀pọ̀lọpọ̀ náà nínú àwọn mùsùlùmí iná ní irú rẹ̀ ṣẹlẹ̀ sí ó ṣẹlẹ̀ nílùú wọn níbi tó wà ó sì rí pé irú rẹ̀ ṣẹlẹ̀ kọ́mọ́ntàsì kọ́mọ́ntàsì ń kàtí bẹ́ẹ̀ ni ọlọ́run bá ló tóbi jù ṣáájú kí ṣẹlẹ̀ wọn tó ṣẹlẹ̀ ó náà ló sì tóbi jù lẹ́yìn rẹ̀ tẹ̀síwá ni kò ṣe mu. torí ẹ eléyìí báyìí iná ni tí wọ́n fẹ́ ṣàlàyé fún wa lónìí yìí báyìí. Al-Imam Ibn al-Qayyim onílọ́mọ akẹ́sàfẹ́tì shams ní ìgbà tí òye òrùn tó sá pamọ́ láyé anabi sallallahu alayhi wa sallam kharaja ila al-masjid musri'a anabi yára lọ sí masjid a máa yára lọ sí masjid eléyìí ló túmọ̀ sí pé kò sóore láwùjọ táwọn mùsùlùmí bá wà tí ò sí masjid kò sóore ní gbogbo àwùjọ tí mùsùlùmí bá wà tí ò bá sí masjid kò sóore ní gbogbo àdúgbò tẹ̀ ń gbé tí ò bá sí masjid torí ẹ̀ ó yẹ kémi pẹ̀lú wọn àti òun kájọ ní ìyànjú tá a bá gbà láti rí pé kí mọ́tíláṣí ó wù ní gbogbo ibi tí ò bá sí masjid àmì dáadáa òun náà ní kí masjid ọ̀ wá wà kọ́ wà níbikíbi otu tún wá dáa púpọ̀ ìpè tí mẹsídìí yẹn bá wà wọn máa ń pèpè fún sọlẹ táwọn èèyàn máa gbọ́ nítorí pé ìpèpè fún sọlẹ wọn bẹ nínú tó máa mú kí ààbò kọ bẹ fún àwọn èèyàn ní gbogbo àwùjọ tí wọn bá wà àkọ́kọ́ ni pé ńgbà tẹ́ ń pèpè fún kò ní dúró nítòsí nínú tẹ bá ti bẹ̀rẹ̀ sí ní pèpè fún sọlá àṣetọ́ni ọ̀tá yóò máa wá hu yóò máa pariwo nítorí kọ́ òní padà wá ó dìgbà tẹ́ bá parí pípé fún sọlá títí tẹ́ tún fi bẹ̀rẹ̀ ìkọ́ọ̀mà nígbà tẹ́ bá tún ti bẹ̀rẹ̀ ìkọ́ọ̀mà yóò tún túlẹ̀ yóò tún máa pariwo títí tẹ́ fi wá bẹ̀rẹ̀ sọlá àsìkò náà ní sẹ́rẹ̀ wá bẹ̀rẹ̀ yóò máa wá múni rántí gbogbo ń tà àti rántí tẹ́lẹ̀ nígbà tí ọlọ́wọ́n bá sọ àyàkálẹ̀ ní suratul hujurat ya ayyuhal kò kí èèyàn tó bá gbèrò nǹkan wá bá yín ẹ ẹ máa ṣèwádìí nítorí pé agbóyin sọ yìí pọ̀ nínú àwọn èèyàn àwọn olùsọ̀rọ̀ wájú pọ̀ pàpọ̀ wọn pọ̀ nínú àwọn èèyàn àwọn aforí àwọn èèyàn gbárí ara wọn pọ̀ nínú àwọn èèyàn tó bá gbé ọ̀rọ̀ wa bọ̀ tó bá yiri rẹ̀ wò ó ṣeéṣe kọjá pé pàǹtí fi ahọ́n rẹ̀ kó tí ó bí ẹsẹ̀ fún ìwọ náà nípìn nínú rẹ̀ tó bá di lọ́la òkè yà àǹtùsí tẹni tó ṣe pé yọ ọsà ìdá sáwọn èèyàn kẹ padà máa wá kábàámà nígbà tó bá di lọ́la gbẹ̀dẹ̀ òkè yá àmà àti láyé bí gan padà sí ibà tú ọ̀pọ̀lọpọ̀ ni yọ́n máa kábàámà láì jù. sàbí yẹn wọn wá sọ fún anabi sọlá ṣẹlẹ fún àwọn ará aba yẹn gbogbo wọn ti di kèfèrí o wọn làwọn ò ṣe ìsìlámù wọn ò ṣe ìsìlámù mẹwọ wọn ni bẹ́ẹ̀ ni anabi sọlá ṣẹlẹ wọn gbà wọn yẹn ti bẹ́ẹ̀ tí wọn ti bẹ́ẹ̀ àwọn aṣọ láàrin ara wọn pé ẹmẹsì ìjà ẹmẹsì ìjà kọlù wọn o ẹja dúró dàsùbà nínú àwọn orí ńlá tí ń bẹnu ká pèpè fún sọláàtì ẹja dúró dàsùbà kí ló dé wọn nítorí pé tábà dúró di àsùbà sábà fi lè pèpè fún sọláàtì eléyìí ọjà àmì ike mùsùlùmí ti bẹnu sísọ tí wọn sọ pé wọn ti di kèfèrí hùn àjẹpẹ rán ìwà ń wára ọdá ìwà ń wára ọdá kéèyàn oníbàyà kéèyàn onífọkàn kéèyàn onífarabalẹ̀ orí tí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ti pọ̀ jù. wọ́n sì dúró ṣé bá rọ náà á ilẹ̀ onígbè máa ń ṣàlọ́ gbàtílẹ̀ mọ́ wọn bá ń gbọ́ tí wọ́n ń pèrún lọ́tún àti lọ́sì Allahu akbar Allahu akbar á lágbájá ti sọ pé gbogbo wọn ti ṣe kèfèrí kò dọ́dọ̀ wọn jíṣẹ́ fún wọn ẹ̀rù lọ́bàá lọ́nà tó fi padà wá sọ fún àdàbìsọ lọ́wọ́ àti sílẹ̀ fún wọn ti fi Islam sílẹ̀ kánábì náà wàá jẹ́ fún wàá wàrà níbí tiẹ̀ kó ti rán ni lọ́ọ́ pa wọn sábàá tó báwọn sábẹ tó bọ́ tán pé wọ́n padà wá bá nàbì sallallahu alaihi wasallam tí wọ́n mú aróyìn kò rí bẹ́ẹ̀. kí láwọn fẹ́ lò ń bẹ̀ yẹn ohun tí a fẹ́ lò ń bẹ̀ yẹn ni wípé ìwà tí àwọn sábẹ gbọ́ fún wọn pèpè fún sọ̀dà wọ́n mọ̀ pé mùsùlùmí ni àwọn èèyàn yìí mùsùlùmí ti ń bẹ láàrin ọ̀ya pàṣẹ ìròyìn tí wọ́n mú wá bá nàbì sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ náà làwọn náà jẹ máa ẹ jẹ́ káyanu nínú orí tó wà ń bẹ ní wípé gbogbo nǹkan pátá tóbi dórí nǹkan pọrọ gidi tí ọ̀sẹ̀ mi lára rẹ̀ tó bá fi lè gbọ́ ìpè tó pè fún sọ̀lá tiẹ̀ yóò jẹ́rìí fún ọ tó bá jíjọ́ gbẹ̀dẹ̀ àkèyà kódà tóbi dórí àwọn àlùjànnú wọ́n jẹ́rìí fún ọ tó bá jíjọ́ gbẹ̀dẹ̀ àkèyà torí ẹ̀ tẹ́lẹ̀ mọ́mú la fẹ́ ṣe àbẹnijọ́ máa pè rún náà torí pé Umar ibn al-Khattab radiyallahu anhu ó ní lawla al-khilafatu lẹkùntù mọ ẹdínà tí o bá sì tó lórí tí mo jẹ ni ìbá máa pèpè fún sọlá torí ẹ ẹni tí wọn máa pèpè fún sọlá ó yẹ kó lóhùn kó lóhùn torí pé ohun rẹ̀ yẹn gángan fúnra ara rẹ̀ maqsidun min maqasid sharia sẹbẹyìn náà rí eh, Abdullah ibnu Zayd ibnu abdi rabbihi tó ṣe wípé ọlọ́run ọba fi bí wọ́n ṣe máa pèpè fún sọ̀lá ti hàn lójú oorun. ó ní ẹni tó sọ fún mi yẹn fàmákàtà ghayra ba'idin kò pẹ́ sígbà tó sọ fún mi bá ṣe máa pèpè fún sọ̀lá lọ́ba tó ní jẹ́ bá tó fẹ́ ṣe kọ́ ọmọ báyìí ṣe máa ṣe nì. subhanallah islam ti dáa jù ẹni tọ́lọ̀ fi hàn ní o òun ajíṣẹ́ fanabi sọlá àtàlágbà tilẹ̀ mọ́ pé tọ̀ tọ́lọ̀ fi hàn mí lójú oorun ah mọ́lálà tọ́lọ̀ fi hàn ọba òwò dání pé mo sẹ́wọ̀n kékeré sí ànábì lò pé mo lálàá tí mo rí tí mo rí ni ànábì bá ní gbọ̀gbọ̀. kótó dákẹ́ Umar náà bá dé ó ní wàlláhi ntí ń wí lẹ́nu èmi náà rí lójú oorun lánàá. ànábì ní la'allaha ru'ya khair alátọ̀ dání. torí ẹ̀ wọ Abdullahi ibn Zayd ǹjọ́ wa ń bẹ̀ ní sinmi pé wí ń tọ́ lórí tí wọ́n sọ fún ọ lójú oorun wí fún bìlà. fa innahu anda sawtan mink nítorí pé ohun rẹ̀ ń rìn ju tiẹ̀ lọ. subhanallah kọba akẹ́kọ̀ọ́ rí kọ́ yarí kékeré what ẹ copyright sa. sọ̀rọ̀mọ́ anabi sallallahu alaihi wasallam gba anabi sọ fún sami'na wa ata'na. pẹ̀lú ìtumọ̀ sí pé àwọn bàbá bàbá wọn ń gbìyànjú oníkálukú sì fẹ́ ṣiṣẹ́ kan tó fi rí àlìjáná ọlọ́wọ́ bá wọ ọlọ́mọ sì lè wọ̀ wá sọ ṣùgbọ́n bẹ́ẹ̀ bá ti ń dàgbà nídìí iṣẹ́ ọlọ́run tẹ̀sí ẹ máa gbìyànjú láti pàtì fáwọn ọmọ tẹ́ filẹ̀ kẹ́ ẹ máa tara wọn mọ bóòlù ẹ̀yìn yóò ṣe rí nítorí pé gbogbo àgbàlagbà tí ó lẹ́yìn á àtúbọ̀tán ọ̀daràn dáadáa lẹ́yìn sẹ́yìn lẹ́sìn ó sì dájú pé ìgbà tẹ́ fi di nǹkan mú òòrè pọ̀ àmì ẹ̀ tún máa fi lé àwọn ọmọ lọ́wọ́ náà ni tọ́lá àwọn ọmọ ni wọ́n jẹ́ ọ̀pá kùtẹ̀lẹ̀ ẹ jẹ́ káwọn ọmọ pè ká máa gbọ́ tọ́mọ bá pèpè fún sọ̀dà ẹ̀dínmú tọ́mọ bá kéré díẹ̀ bá bí ọmọ ọdún mẹ́wàá ọmọ ọdún mọ́kànlá kò síbi òsì máa pèpè fún sọlá sẹni tí ń gbọ́ lọkàn ní mọ kí tani pèpè wọn kàn máa dé àbí bẹ́ẹ̀ kọ́ ni. o pé àwọn èèyàn àwọn máa ń fẹ́ láti wò pé tani tani sì ń ṣe nǹkan náà kí ló ń kọ́ rẹ̀ hmm? masjid wo ni ẹlòmíràn wa ti sọ láti rí yọ wá bí òní wá yọ wá. so ẹ̀rí pé díẹ̀díẹ̀ díẹ̀díẹ̀ àwọn àtàǹtà wọ́n di pé wọ́n súnmọ́ masajid àwọn aláìfẹsẹ̀ sọlá àbíjọ́ nu wọn bá dùn wọ́n máa súnmọ́ masaji sẹ́yìn pé lọ́síwájú ń bẹ́sìn ọlọ́run lọ́síwájú ń bẹ́sìn ọlọ́run torí ẹ̀ ló jẹ́ pé àwọn ọmọ kéékèèké ẹ máa tírèènì wọn ẹ máa tírèènì wọn torí káwọn ní ọ̀sẹ̀ kù tó táwọn bá ti mọ̀ nípa ẹ̀sìn wàláhì balẹ̀ ọkàn ní fún gbogbo ẹni tí máa ń lọ nínú àwọn àgbàlagbà. tọ́ anabi sallallahu alaihi wasallam yára lọ sí masjid fazi'an lẹ́ni tí ó ń bẹ nínú bẹ̀rù bẹ́ẹ̀ ni àti ní bẹ̀rù nítorí pé báwọn kan náà ti ṣe rí inú báwọn èèyàn kan ti ṣe rí nu tójú oṣù dẹ́dẹ́dẹ́dẹ́dẹ́ wọ́n ní hadha aridun mumtiruna wọ́n lẹ́sùn ojú yìí báyìí òjò lọ́lọ́run fi rọ̀ fún wa àti ntọ́lọ́wọ́n bá ti ṣe ládùn pé yọ jẹ́ ìparun wọn nù ìdí nu ló bu wánú àdìtà nàbì sallallahu alaihi wasallam pété nàbì bá rí tójú oṣù ọkàn nàbì ma. balẹ̀ mọ́ sọ fún pé ah ọ̀rọ̀ pé ah báwọn kan òjò náà ló sún fún wọn àwọn bá ní àná òjò ló máa rọ̀ àti parun ló dé. níta wàá rí tá à ń lọ gbé kámẹ́rà nù o pòròpẹ́ fúra náà ti wọnú tẹlifíṣàn rí lásìkò tí nǹkan bá ń ṣẹlẹ̀ ó rí táwọn èèyàn gbé kámẹ́rà àwọn òyìnbó wọ́n lè ti odidi Amẹ́ríkà Europe nǹkan kan kó ọmọ bọ̀ wá Egypt débẹ̀ ni ó ti ṣẹlẹ̀ wọ́n wá tó sétí òkun ní hòhò náà lànà bisalòlá àti ọsọ pé tó bá jẹ́ pé ẹ bá nímọ̀ nípa tèmi náà mà ní ìwọ̀n bá díẹ̀ lẹ́bàá máa rẹ ẹkún yẹn ọba ti pọ̀ jù kí ni ń dùn yàn nù gà ẹ̀dá kù kí ni ń dùn yàn nù àbí kọ́ lọ́wọ́ dùn wà nù kọ́ lọ́wọ́ dùn wà nù lọ́ọ́ ẹ̀ká máa ṣàdúà àmọ́ tí yẹn bá mọ̀ pé ewu ti ń bẹ lẹ́yìn ikú wàhálà ojú kù lọ ìwọ̀n lè yàn rẹ̀ torí ẹ̀ ànábì wọn yára lọ sínú fúláṣí lẹ́ni tẹ́rù ń bà yọjú rúri dá àhù kò tí ẹ̀ ní dúró má sọ mára yọ wú aṣọ lọ ni sẹ́ni tí ń yára lọ sí masjid. wọ́n ní níjọ́ tí kùsùfù ṣẹlẹ̀ kùsùfù tó ṣẹlẹ̀ láyà Ànábì sallallahu alaihi wasallam ẹyọ kan ṣoṣo ní kò pé méjì. ṣùgbọ́n àrí bí àwọn olùmọ́títí máa ń ṣe pẹ̀lú àwọn ẹ̀rí tábà wò Sahih Muslim lásán tọ́ba farabalẹ̀ kábàbù kùsùfù irú àwọn oríṣiríṣi ọ̀nà tàbí sọ́kọ́ ànábì ṣe kùsùfù lọ́kọ́ ṣe sọ̀látù kùsùfù ó rí kọ́fẹ́ torí mẹ́ta ẹyọ kan náà sì lè tọ́ bó láti wá sí sọ̀híhì muslim n'i kéṣe dọ̀ífù muslim sọ̀híhù muslim walhamdulillah muslim ò ní dọ̀ífù àbí òye wa ló ní ẹ sọ̀rọ̀ <laughs> sunan wo Abu Dawud oní da'if An-Nasa'i oní da'if At-Tirmidhi oní da'if Ibn Majah oní da'if ṣé Abu Dawud náà ló tún kọ da'if náà kìí sùn o ṣé Nasa'i ló tún kọ da'if kìí sùn o ṣé Tirmidhi ló tún kọ da'if kìí sùn o Ibn Majah ńkọ́ kìí sùn o àwọn kan kọ sunan sunan sunan sunan sunan wọ́n sì fi ti kálukú ti dárò kọ rẹ̀ ṣùgbọ́n olùmọ̀ tó dé lẹ́yìn gẹ́bí sheikh al-Albani rahimahullah olówó pín tíransi méjì onísọ̀híhù sunani abi dawud lẹ́yìn náà dọ̀híhù sunani abi dawud ah rahimahullahu rahmatan wasi'a wa ghafara lahu ma qaddama wa akhar haqiqatan khidmati baba yẹn fún wa ọ̀pọ̀ gan àfi kọ́ lọ́wọ́ bá àforíjì kọ́ bá kẹ́ kọ́ bá gẹ́ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wàhálà kékeré kọ́ làwọn èèyàn máa ń ti tọ́wọ́ máa ń ka àwọn akótótó súnà ní kó tó máa èwo ló lè lò èwo ló lè lò wàláì ó ti wàhálà débi pé ó ti àlè má tó fi ṣe wàhálà sí ìjà ti rere ṣùgbọ́n ní ìsìn bàbá yẹn rahimahullah gbogbo tíra ló mú lọ́kọ̀ọ̀kan lọ́kọ̀ọ̀kan lọ́kọ̀ọ̀kan àdéhùn kọ̀ọ̀kan kọ̀ọ̀kan ètò bá jẹ́ sahih òfi sínú sahih ètò ìjọ da'if òfi sínú da'if lọ́nà tí ó fi rọrùn fún wa kì í ti láti máa sàríyànjiyàn lọ́nà tí ó fi rọrùn fún wa láti mú wọn lò sẹ̀sìn lọ́nà tí ó fi rọrùn fún wa láti mọ̀ pé léyìí lẹ àlè lò láti fi sẹ̀sìn ẹ dákun kí ló torí ẹ̀ ló ti jẹ́ pé nísìn jìdáàlù ti pọ̀ jù fanfa ti pọ̀ jù bẹ́ẹ̀ náà sì ni bó ti ṣẹlẹ̀ nínú àwọn tó síwájú nù wa ma tafarraqa alladhina utul kitaba illa min ba'di ma ja'atuhum al-bayyinah ọlọ́run dàkú mọ́ sí tiwa bẹ́ẹ̀ torí ẹ̀ ló ti jẹ́ pé èsì ká kọ́ mọ̀ kọ́ pọ̀ ká máa wá dájọ́ ká máa fi ṣiṣẹ́ kó lè bá àjẹ́ ìbàlẹ́jọ́ fún alọ́làgbẹ́ndà àgbẹ̀ àmọ̀ náà ni wọn tó ti wá nínú ata wípé kí ni zakatu lẹ́ẹ̀lmi làámẹ̀ zakatu lẹ́ẹ̀lmi làámẹ̀ zakama oníkéyìn wọn máa fi ṣe wá o. tọ́ anabi sallallahu alaihi wasallam yára lọ sí mẹ́sìgìdì àsìkò tí kùsùfù wá ṣẹlẹ̀ ó jẹ́ ìgbà tí òòrùn ṣẹ̀ṣẹ̀ yọ ẹni kùsùfù yẹn ṣẹlẹ̀ lọ́jọ́ náà ala miqdari rumhayn òòrùn yẹn ń gbà tó yọ òdiwọ̀n tó fi gbéra sókè ojú ọkọ̀ méjì lọ ojú ọkọ̀ méjì lọ ọkọ̀ àkọ́kọ́ ọkọ̀ kejì yẹn ni pé kò tí ì rìn jìnnà ní ojú sánmà tí kùsùfù yẹn fi ṣẹlẹ̀ bí ká sọ pé òun yọ láago méje okùnkọ́tà kùsùfù yẹn wáyé láago méje gérégé láàrin ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún sígbà tó òun yọ ni kùsùfù ṣẹlẹ̀ tọ́ sásìkò yẹn tá a lè ṣe sọ́láàtì bá lè ṣe sọ́láàtì náà tóòrùn bá ti yọ láàrin ìgbà tóòrùn yọ sígbà wo la ti bẹ̀rẹ̀ sí ní ṣe sọ̀látù dúhà tóòrùn bá ti gbéra lódì wọn ọ̀kọ̀ọ̀kan lódì wọn ọ̀kọ̀ọ̀kan ní ìsìn wọn tí wọ́n sọ pé òdì ọ̀kọ̀ méjì ó túmọ̀ sí pé àsìkò yẹn a lè ṣe sọ̀látù náà ọ̀dà káyí pé àsìkò tí kùsùfù yẹn ṣẹlẹ̀ ó jẹ́ àkókò tọ́lọ́run ọba tó ní ká má ti sọ láti nú ẹ gẹ́gẹ́ bó ti wá lórí ahán nàbì sallallahu alayhi wa sallam bíi kápá sì kò wọ níná rí ìgbà tó ní ìgbà tó rùn bẹ ní àtàrí àsìkò míì lẹ́yìn salatul asr tọba kígbà náà lọ ṣẹlẹ̀ tá lè ṣe salatul kusuf bàbá a lè ṣe a lè ṣe nítorí pé salatun zatu sabab salatun zatu sabab salatu tó ní sábàbí ni sọláàtì tó bá ti ní sábàbí a lè ṣe nígbà ní gbogbo gbà nítorí tí ẹ bá dúró pé ó dìgbà tí mọ́gírìbù bá dé sátún rí kùsùfù gan mọ́ àrí kùsùfù má àmọ́ ẹ̀dùn tó bá jẹ́ pé ìyínà tó kó mú kọ́ ìmọ̀tò wọ̀hírọ̀ nígbà tó rùn wà látàrí wa gangan tí kùsùfù yẹn ṣẹlẹ̀ làbá bẹ̀rẹ̀ sọ̀látò kùsùfù ìgbà wo látò kí sọ̀látò dùhùr. sẹ́fúra torí pé nígbà tí òòrùn wà látàrí wa sí ìgbà tí zawali shams ó ṣẹlẹ̀ ó lè mọ́tò ṣẹ́jú márùn lọ. àtọ̀látò kùsùn dàtí fẹ́ sàlàyé rẹ̀ ńgbò lá parí ẹ̀ ńgbò láti sọ̀látò ọ̀gbọ̀n torí ẹ̀rú eléyìí á rọra ṣe sùúrù ṣẹ́jú márùn á bẹ̀rẹ̀ pẹ̀lú sọ̀látò dùhùr tábà ti parí sọ̀látò dùhùr á bẹ̀rẹ̀ pẹ̀lú sọ̀látò kùsùn. anábì sọ̀lá raka méjì péré náà ni sọ́mà sọ pé rákà méjì sẹ́bẹ̀yìn náà ti máa túmọ̀ rẹ̀ abẹ́ẹ̀ mà ná ọ̀dà gbogbo rákà méjì sálámà mélòó ni tó adúpẹ́ fọlọ́ sọ gbogbo kálukú máa rákà méjì ṣùgbọ́n méjì ọ̀tọ̀ lélẹ́yìí méjì sálámà ni o so àmọ́ raka méjì ọ̀tọ̀ lélẹ́yìí Ànábì sallallahu alaihi wasallam raka méjì wa. tamade kọrọ afil wula bi fatiha til kitab nira kacla kọ́kọ́ ki fatiha wa suuratan tawila o tún wá ka suura kan tó gùn lọ́dọ̀ àwọn fuqaha wọ́n ní nahwan min suuratil baqara tó dà bí suuratil baqara láti bẹ̀rẹ̀ dópin kẹ́ni tẹ̀bí shabab lẹ́yìn shabab wọlé la. tẹbi shabab lẹ́yìn àbí shuyukh ẹyọ akínlẹ wa ń ké so anabi sallallahu alaihi wasallam kabatiha wọn tún wá ka súra kan tó gùn ó dàbí suratul baqara anabi sallallahu alaihi wasallam kakéwìn yẹn láka òkè gbogbo yẹn ń gbọ́ thumma raka'a lẹ́yìn rẹ̀ lànà bí wàá rúkú ó rúkú yẹn fa atala rúkú.

سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم لهم أولهم أبي سبحان ربي العظيم وبحمده سبحان ربي العظيم وبحمده سبحان ربي العظيم وبحمده ما تباوي سبوح قدوس رب الملائكة والروح سبوح قدوس رب الملائكة والروح بس ماوي ثم رفع رأسه من الركوع lẹ́yìn rẹ̀ lànà bisalòlá àtẹnà agbórí sókè láti rúkú ọ. ọsọ pé sami allahu liman hamida rabbana walakal hamd. fa atala alqiyam anabi pẹ́ lórí dúró náà ó tún fẹ́ súnmọ́ ọ̀rọ̀ ń bọ̀ so lórí dúró yẹn náà ṣùgbọ́n dídúró yìí kò gùn tó ta lákọ̀ọ́kọ́ tọ́ ó wá sọ pé lẹ́yìn ìgbà tó gbórí sókè ó ní sami'a Allahu liman hamida rabbana rabbana lakal hamd asitimọ̀ pé rabbana wa lakal hamd allahumma rabbana wa lakal hamd allahumma rabbana lakal hamd gbogbo ẹ̀ wá nínú Sahihayn oríṣi mélòó nù tọ́ ó túmọ̀ sí pé ìmáàmù náà máa sọ pé rabbana wa طبعا تقول سميع الله لمن حمد أرد تقول إيه؟ ربنا ولك الحمد أبي ربنا لك الحمد يتساوى أمام كلام أزور ربنا أن تقول سميع الله لمن حمد أن تقول سميع الله لمن حمد أن تركوا أديد تسوكي فإذا قال سميع الله لمن حمد فقولوا ربنا ولك الحمد أسيكي إمام الشافعي ونسوكات تسوكي سميع الله لمن حمد تري صلوا كما رأيتموني أصلي أسوكي رارا رارا torí sọ́lù kò mara ìtumọ̀ ní sọ́lù lè máàmù là nábì máa ṣe gbogbo gbà sẹ́yìn wa ẹ̀ ìgbìkan ló ti ṣe máàmù láti bẹ̀rẹ̀ sọ láti dé parí níjọ́ òní ya pàtó ṣe sọ láti lẹ́yìn Abdurrahman ibn Awf radiyallahu anhu láti rí gbọ́ mẹ́gbà nàbí sọ pé sẹ́mi Allahu liman hamida lẹ́yìn ìmáàmù tọ́ lẹ́yìn ìgbà tó ń nà rome tó ṣe sẹ́mi Allahu liman hamida rabbana wa lakal wọn lọ sí forí kalẹ̀ o wọn ka fatiha mi nígbà tí wọn ka fatiha ta wọn tún wọn ka súra mi tó náà tún gùn àmọ́ kò gùn tó suratul baqara suratu ali imran anabi kà ní ìdúró kejì yìí lẹ́yìn rúkú lẹ́yìn rẹ̀ lànà bí tún arúkú mi allahu akbar subhana rabbiyal azim òun náà tún gùn gẹ́gẹ́ bí súra tí wọn kà yẹn kó náà ti ṣe gùn ṣùgbọ́n kò gùn tó ti alákọ̀ọ́kọ́ torí pé alákọ̀ọ́kọ́ Suratul Baqara ni sura tó gùn jù nínú Al-Qur'an lẹ́yìn rẹ̀ anábì tún agbórí sókè ó tún wá ní sami'a Allahu liman hamida Rabbana walakal hamd lẹ́yìn rẹ̀ lọ́wọ́ lọ sí foríkalẹ̀ ó wá foríkalẹ̀ ọpẹ́ ní ìforíkalẹ̀ yẹn dàbí gígùn ọ̀kan nínú àwọn súrà tí ó ké ní dúró méjèèjì tí ń bẹ nínú dúró alákọ̀ọ́kọ́ yẹn lẹ́yìn náà ó wá ó tún forí kalẹ̀ lẹ́ẹ̀kejì ó tún ṣe bẹ́ẹ̀ ó wá tún gbéra lọ sí rákà lẹ́ẹ̀kejì pé Allahu Akbar ó tún wá ka fatiha ó tún ka súra mi tó gùn ìyẹn Suratun Nisa ó ké ní dúró yìí ó rúkú ó tún pẹ́ sami'a Allahu liman hamida rabbana wa lakal hamd ó wá ka fatiha ó ka súra mi tó tún gùn lẹ́yìn fatiha eléyìí yẹn Suratul Ma'idah lẹ́yìn náà ló tún wá ti sami'a Allahu liman hamida rabbana wa lakal hamd lẹ́yìn náà ló wá forí kalẹ̀ ó tún wá pẹ́ jọjọ nínú forí kalẹ̀ rẹ̀ kó tó wá di pé ó tún forí kalẹ̀ lẹ́ẹ̀kejì ó wá sàtáyà ó wá sálámà rukuu mélòó ló wà nínú raka kọ̀ọ̀kan ìforí kalẹ̀ mélòó riwaya mi. rukpuru melo lo wa nu raka akoka iforikale melo ọdà gbogbo ẹ rukpu melu lo wa nu raka mejeji ẹ iforikale melo ọdà bẹẹ idan fakana fi kulli rakacin rukpu caani wasu juuda rukpu meji lo wa nu raka akoka ati iforikale meji ajayi pe ninu raka mejeji rukpu mẹrin ati iforikale. mẹ́rin àti masalatul kusuf àbá àti màbá yìí náà ẹ àti má àbá àti mà alhamdulillah tọ́lọ̀mbá ni kọ́ sẹlẹ̀ àti màtáàtì àbá mà àti má àbá mà áá ah, ah. alhamdulillah àti má ó wá kú ká bẹ́lọ̀ ńkọ́lọ̀ ọjà lè ṣe ẹ̀ bá sẹlẹ̀ á sáré lọ sí masjid tó bá ti ṣeéṣe káyipé mọ́sálásí ńlá lù bẹ́ẹ̀ ni gbogbo mùsùlùmí lọ nígbà tí irú rẹ̀ bá ṣẹlẹ̀ kí wọ́n mú sọ láti wá kí ọ̀dà púpọ̀ kí gbogbo mùsùlùmí ọ lọ síbẹ̀ tá lọ sí sọ láti yẹn bẹ̀ kí ọ̀dà púpọ̀ tàbá wá síbẹ̀ àmọ́ wọ́n ní ìtumọ̀ pípẹ́. ní dúró alákọ̀ọ́kọ́ pípẹ́ ní dúró kejì tí ń bẹ nù dúró àkọ́kọ́ òun náà ni pé bá ń ṣe ń séyùn á máa ṣàkíyèsí pé sékùsù yẹn tó ti ń kú àbí kò kú ṣé ń dínkù àbí kò dínkù àbí òye wa so ìdínú tó tún jẹ́ pé àpẹẹrù kù náà á tún pẹ́ ní foríkalẹ̀ náà wọ́n sábà ti rí pé ti ń kú àwọn kan yóò máa dínkù àwọn àbí òye wa torí pé afẹ́ ká ṣe wọ́gbà sí òye òde ni. tọ́ tí kò bá rọrùn fẹ́ni tí ó ṣíwájú àwọn èèyàn láti ṣe sọ láti yẹn ike kọ́ kà lórí torí pé kò mọ́ lórí tó burú kó gbé àlùkùránì lọ́wọ́ tó bá gbẹ́ nìkan bẹ tó ń bá mọ́ lórí ń lọ dáa nítorí wípé ẹ̀ tẹ́ bá fẹ́ ka odidi àwọn súra yẹn ń bùkátà kájẹ́ pé aha dáadáa ti yánu nítorí pé wàláì kò sí bó ṣe yánu tó náà gbogbo àwọn jàmáà tó àlẹ́yìn rẹ̀ kálukú ọgbà tẹ̀síjẹ́ láǹfààní àti serú ẹ̀rí ni wọ́n mọ̀ pé yẹ ọ lágbára ṣùgbọ́n tí ò bá rọrùn pé kárẹ́ ni tó ha tó lè kà lórí kò burú kọjá ike bọ́yá tí súrà tó kù kan bá ń bẹ tí ìmáàmù tó sùn àwọn èèyàn tó bá jẹ́ kó bá ha súrà tó kù tí èsì tá a wíwọ̀n yìí báyìí tó bá kà sáré pé ó sì kúrú lẹ́gbẹ̀ẹ́ àwọn súrà tá a wí kó tuntun kà àbí tó bá mọ̀ míì tí òun náà tún pọ̀ wọlé kó tún kà kà kà kà kó sáà máa kà títí táàbí pẹ́ ní dúró kó tó di kó ṣe aláfọ̀kọ́ kó tó di sami'a Allahu liman hamidah kó tó bẹ̀rẹ̀ bá dà kó tó ka àwọn súrà tó tún gùn tó bá parí ní kótó ké tó tún tẹ̀lé kótó ké tó tún tẹ̀lé táta fi rí pé kí ni adúógùn gan nítorí pé èyí tá a bá lè ṣe àní filẹ̀ torí èyí tá a lè ṣe tẹ̀lé yìí amòtútù báyìí lẹ́yìn eléyìí oríṣiríṣi nǹkan lànà bíi sallallahu alaihi wasallam rí nínú sọ̀látò kùsùfù yìí sọ̀látò kùsùfù tó ṣe oríṣiríṣi nǹkan lọ́lọ́ fi hàn lọ́nkánná bíi ṣe bí àwa pa yàrá máa là nàrọ ó ń rí táwọn ò rí wọ̀yẹ́ sùmáwó máa là nà sùmá ó sì ń gbọ́ ohun táwọn ò gbọ́ wọ̀yẹ́ àlẹ́mú máa là nà àlẹ́ ó sì ma ohun táwọn ò mọ̀ torí ẹ̀ táwọn múmìnì bá gbọ́ kankan sọjá pé bọ́yá lọ́pọlọ tiwọn àti bọ́lọ̀ ń ti sàwádà jẹ́ mọ́sàkín à ń wò pé áwò áwò báwò sẹ̀mínà wà á mẹ́nà agbọ́ àtìgbà nínú tánàbí sallallahu alaihi wasallam rí nínú sọ̀látù kùsùfù nìkan ọlọ́run fi àlìjánà àti náà hàn nígbà tí ń bá sọ̀látù kùsùfù yẹn lọ ọlọ́run fi àlìjánà àti náà ó fi hàn ẹ̀kẹ́ lónìí tí ó rí àlìjánà àti náà èwo la kọ́kọ́ àtọ́lọ́n gbé lọ sí sàmà ọ̀rọ̀ bóyá wa ọlọ́run fi àlìjánà àti náà fi hàn kọ́dà anábì àti ká kan wá nú àlìjánà nígbà tí ń bá sọ̀látù yẹn lọ ó gbìyànjú ọ̀nàwọ́ ọ̀fẹ́ ká èso yẹn wọ́n fi lẹ̀ torí pé yọ tako tó wá nínú àdéhùn kòdìsí wípé a'adadtu fil jannati li'ibadi ma la 'aynun ra'at wala udhunun sami'at wala khatara 'ala qalbi bashar wọ́n ti pèsè nínú àlùjánnà nínú àwọn àdẹ́ra. eléyìí tó ṣe pé ojú ò rírú ẹ̀rí etí kan ọ̀gbọ́n nípa arú ẹ̀rí kò tí ẹ̀rú wúyẹ́ lọ́kàn ẹnìkan rí níbi tó dáadé. a ti ma ipò wa látọ̀dọ̀ abdullahi ibn abbas radiyallahu anhuma àtàwọn míì nínú àwọn olùmọ̀ wọ́n ní kò sí kankan nínú tó wà lálùjánnà tírú rẹ̀ ń bẹ́ńlé ayé àfi kó jẹ́ kórúkọ wọn lọ́pàpọ̀ kò sí kankan tí ń bẹ lálùjánnà sísì ń bẹ ní tírú rẹ̀ ń bẹ nílé ayé àfikọ́jẹ́ kékeré ni orúkọ wọn lọ papọ̀. tó anábì sallallahu alaihi wasallam ní kọ́dà mọ́ fẹ́ ká èso kan wá nínú àwọn èso àlìjẹ́nà nítorí kó wọn lè bá àfihàn wá ṣùgbọ́n kò padà ká kò padà ká ó sì tún rí àwọn ẹni tí yà ń jẹ nínú náà nínú sọláàtì yẹn anábì ló ń fa gbogbo nítorí yẹn kò pé kọ́ máa ronú pọ̀ ọlọ́ọ̀ nínú sọláàtì. kò pé kí èrò rẹ̀ lọ síbòmíì sẹ́mi pé àwọn aláìrí nǹkan kan ìrònú gbogbo nǹkan láàmú àrò tó ṣùgbọ́n òun tó ti pé rí nǹkan kan kò ti torí rẹ̀ gbé rònú rẹ̀ lọ síbòmíì ó rí àwọn ẹni tí à ń jẹ nínú náà ẹnìkan wá ní ọ̀dà láìpẹ́ yìí náà ní ń béèrè ó ní ìgbà tó ń sọ pé ẹni tó ń so ọyàn rẹ̀ kọ́ ẹni tó jẹ́ pé òórùn kan jáde látàbẹ́ rẹ̀ ẹni tó jẹ́ pé ẹni tó jẹ́ pé bó ló ṣe rí wọn táwọn èèyàn ti wọ náná ni sẹ́mi pé ibi tó náà ti rí béèrè nu nítorí pé kò sálìjánà ká tó kú kò sì síná ká tó kú ṣùgbọ́n àmì náà sálìjánà ti ń bẹ fáwọn tó wà nínú sàárì bẹ́ẹ̀ ni báyìí náà ti sọ pé òun rí nǹkan náà lórí bó ti ṣe sọ pé òun rí nǹkan lórí ńlọ sọ̀rọ̀ fọlọ̀ láti fi àwọn ọmọ aná kó fi wọn sínú náà fi hàn nábì sallallahu alaihi wasallam pa wọn nù bí yà ń ṣe ń jẹ wọn bí wọn ṣe ń kéènù tó sọ̀rọ̀ fọlọ̀ ni kò sọ̀rọ̀ fọlọ̀ wọn padà wá wọ lẹ́yìn ọ̀rẹ́ yìí náà o ànábì rí nínú ná ó rí obìnrin kan takhdishuha hirratun tí ológbò kan sísan jáàjẹ tí ń jáàjẹ tí ń jáàjẹ tí ń fè kánná ha tí ń fẹyín jájẹ kí lóbìnrin yìí ṣe tó fi jẹ́ pé irú eléyìí lọ́tọ́ sí rọ́bà pọ́tà nítorí pé sísọ olóso ológbò yìí mẹ́lẹ̀ hàtẹ́ mẹ́tẹ́ jùwà títí tẹ́bi fi pákú wà áṣà tó ń gbẹ fi pákú wọn náà múra sí i àbí kọ́ ọ sọ́ra ó ní olóńgbò lásán ni ó ti jẹun tó jọ márùn-ún mí ní fún lóúnjẹ ni torí kí ni ó pẹ́ran jẹ́ nù sásùn sẹ́ran tó akójẹ́ nù sásùn lè máa ṣiṣẹ́ nù rẹ̀ fúnjọ́ márùn tòfin ni yóò rí àbúrò kú gan bí ò ti ẹ̀rí bàbá ẹja bẹ̀rù ọlọ́run o ẹnìkanu olóńgbò ní kóyà yìí sísọ tó so mọ́lẹ̀ tó ń gbẹ àti ebi paku bákan náà anabi tó rí amr ibn malik nínú náà yajurru àmàhàwò tó ń fa ìfun rẹ̀ ká nínú náà. kí ló ṣe wakana awwala man ghayyara diina ibrahim òun là kọ́kọ́ ẹni tó yẹ ẹ̀sìn anabi ibrahim padà òun ló yí tawhid padà ní jaziratul arab ìyà ń jẹ nuna ó ń fa ìfun rẹ̀ ká nínú náà wọ́rọ́ àfihàn sáré kọ́lhájj yu'addab anabi tún rí àwọn ẹni tí máa dá àwọn alálàájì lọ́nà. tí wọn máa dálá láti lọ́nà gbowó lọ́wọ́ wọn ànábì tún ríru wọn sí àjẹ wọn tí bá ti sọ ibi sáájú kó tó di pé àwọn ẹni tó ń ṣèjọba Saudi Arabia yìí wọn rí ìjọba abẹ gbà kò sẹ́ni tí ó lọ sí hajj nínú kọkànbalẹ̀ ìjọrí tẹ̀ ń tó lọ fún ìsáàbà lórí mú àwọn dánadáná nínú àwọn lárúbáwá táwọn alálàjì máa ń kóra àwọn alálàjì kì í sì dárìn wọn máa kọ́ wọ́ọ̀rìn àwọn jama alálàjì báyìí bẹ́ẹ̀ làwọn olè náà làwọn náà kọ́ wọ́ọ̀rìn wàá àtàkì wọn. wọ́n mọ̀ pé ẹ̀lẹ́ wàá ṣe hajj pàápàá láyé ìgbà yẹn ràkúnmí ẹsẹ̀ kẹ́tẹ́kẹ́tẹ́ nǹkan kan làwọn èèyàn ń gùn wá ẹ̀lẹ́ wàá ṣe hajj kẹ́ ẹ má mú nǹkan lọ́wọ́ tẹ palẹ́sì fúnra yín lówó ló ń jẹ nǹkan àwọn wa àtàkì àwọn alálàjì láti gba gbogbo wọ́wọ́ wọn wọ́n wá àtàkì àwọn alálàájì láti gba gbogbo dúkìá ọwọ́ wọn so irú eléyìí ni wọ́n máa ń ṣe kódà gan wọ́n máa àtàkì wọn nígbà tẹ́ ẹ bá lówó kọjá pé ẹni tí wọ́n bá rí múnú yín wọ́n sì lọ jẹran rẹ̀ àìmọye irú rẹ̀ tó ṣẹlẹ̀ nítorí pé àwọn ń pè nù Sahara làwọn ń gbé àwọn olóúnjẹ àwọn òní kankan tó ẹ̀yin ẹ̀yin nísìnyí ẹ sì jẹun ẹ yó ẹ̀yin náà bá jẹran ẹ̀yin náà kí ló burú. bá a sì sọ gbẹ̀ngbà tí Malik Abdulaziz rahimahullah èyí tó gba gbogbo Saudi tó sọ di kọ́ńtìrì kan náà nìsín má tó gbàjọba títí tó tún gbadé Hijaz Mecca Medina Jeddah Taif Yanbu gbogbo àwọn àyè ni wọ́n ń pè ní Hijaz so nígbà tó gbadé bẹ́ẹ̀ àwọn alálàájì wọ́n mú ẹjọ́ wá bá wípé wọ́n ń dá wọn lọ́nà ó wá pè gbogbo àwọn olórí ẹ̀yà kọ̀ọ̀kan náà lárúbáwá tó mọ̀ pé wọ́n ń ṣe sẹ́yìn ẹ̀rán ti pẹ́ni tó wá ṣe hajj àlejò ọlọ́ọ̀ni àlejò ọlọ́ọ̀n ó sì lẹ́tọ̀ọ́ sí ká pọ́nlé ẹ má tún dá wọn lọ́nà máa o ẹ má tún dí wọn lọ́nà máa o torí kẹ́yìn náà ọmọ bá rí ìbínú ọlọ́run ọba tí wọ́n dí àlejò rẹ̀ gbogbo olórí ẹ̀yà kọ̀ọ̀kan wọ́n sì pọ́n wọn lé gán wọ́n kó ẹ̀bùn fún wọn jọjọ ẹ sọ fún àwọn ọmọlẹ́yìn yìí o ẹ jẹ́ wọn fi àwọn alálàájì lọ́rùn balẹ̀ o kí wọ́n máa rí sí ọlọ́run tí wọ́n wá ṣiṣẹ́ o nírọ̀rùn wọn làwọn gbọ́ àwọn sì gbà àwọn òjíṣẹ́ fáwọn tó wà lẹ́yìn àwọn. gbà tó di ọdún kejì awuyewuye tún dé wá bá alimẹ́líkà abdulaziz malik abdulaziz wá ránṣẹ́ nìṣẹ́ pé kí wọ́n tún bá wọn pe gbogbo lórí àwọn ẹ̀yà wọn á rò pé bíi tèsí nù báwọn tún gba àwọn ẹ̀bùn wọn á ní kí wọ́n wọlé nígbà tí gbogbo wọn wọlé wọn á ní lẹ́sìn àpèyàn apanyinlé àrògbé ẹgbà lẹ́rọ̀ àdìgbẹ́ ẹ̀tún fi àwọn alálàájì lọ́rùn balẹ̀ a kẹ́mi ológun àwọn akọ́là ń ṣe àwọn ọmọ aláìgbọ́ràn ni nínú àwọn ẹ̀yà wa nǹkan kan kò burú torí káwọn ọmọ aláìgbọ́rọ̀ wọn lè bá gbọ́rọ̀ agbọ́rọ̀ bá àwọn ẹni tí ń gbọ́rọ̀ wí náà ìbẹ́yìn kọ́lá ẹ̀ ṣe <laughs> ọba ní kí wọ́n bẹ́ gbogbo wọn lórí wọ́n bẹ́ gbogbo wọn lórí lọ tí bàbá sì mú ọmọ ẹ̀yẹ ní ká gbá létí ọmọ bàbá ẹni ò ní rí ní kọ́kọ́ wọ́n á gbókùn wọn jáde gbogbo kàbílà kọ̀ọ̀kan á gbé òkú olórí wọn wọn lọ sùn látijọ́ wọn bí ẹnìkan dájú ti dára lájọ náà eléyìí wọn ń pè ní mẹmbàbí siyasa ti ṣẹ̀rẹ̀yà tó yẹ wa ẹ̀hẹ́n tó bá ju olórí ọ̀pá yẹn kò sì ní jẹ́jọ́ fún wájú ọlọ́njọ́ gbẹ̀dẹ̀ àgbẹ̀yà kojú yọ àwọn kó tó do lórí kó máa pa yàn so nítorí di eléyìí báyìí torí ká pa èèyàn mẹ́ẹ̀ẹ́dógún gbogbo ilé ayé olójúkọ́ láyè ọ̀sán àbí ọ̀sán ọ̀sán mọ̀nà ẹni tó bá ti jẹ bàbá rẹ̀ rí oní oróyìn ẹnìkan ròyìn fún wa bí bàbá òun ṣe jọ́ka nínú ẹjọ́ jẹ́rìn yẹn rí pé wọ́n lọ dáná wọ́n dáná àwọn alálàjì àwọn alálàjì yẹn jára Turkiya àwọn tí wọn ò táwọn ò lè ságbé tí wọ́n mú wọ́n làwọn bàbá àwọn jẹran wọn ìwà burúkú ẹni wá sẹ́sì wọ́n á jẹ́ pé àwọn lẹ́ẹ̀ máa dá lọ́nà bẹ́ẹ̀ ni inna Allaha la yaz'a bis-sultan ma la yaz'a bil-Qur'an bẹ́ẹ̀ ni Usman sọ ọlọ́run máa ń tara àjọba gba àwọn àwàkiwà lọ́wọ́ àwọn èèyàn ní ìtòsí pé tábà ní ká máa kàlù kúránì tí wọ́n létí lásán wàláì wọn ní filẹ̀ àtijọ́ náà láti sọ pé tí mú mọ́ ọ̀dá náà sọ pé ọlọ́run sọ pé nínú àwọn wọn máa ń ẹ̀gbẹ́ nínú àwọn kọ́múrú náà àbí bẹ́ẹ̀ kọ́ àbí sọ ẹlòmíì ó rò péré ni ẹni tí wọn bá mú wọn kàn kún parí sọ ẹ bá ti lo ẹyẹ ya o ìran wò kán wà o wọn kàn gbé bẹ́ǹchì láwa ni kíni ó ṣẹlẹ̀ wọn kàn gbé kálukú sọ ẹni tí wọn bá ṣe bẹ́ẹ̀ fún lójú gbogbo dúníà ẹ dákun yóò rí lọ tí yóò túlẹ̀ àbí òní túlẹ̀ ẹ sọ̀rọ̀ Usman nù tara olórí. yín máa fi gba ìgbàkúgbà lọ́wọ́ àwọn èèyàn léṣu sí pé tá a bá dá wọn dákẹ́ ẹ máa gbọ́ wáàzì ẹ máa gbọ́rọ̀ lọ ẹ àti gbọ́ tí wọ́n tó bí ọ là ń ti ń gbọ́. so anabi sallallahu alaihi wasallam ó tún lóun rí àwọn ẹni tí máa dá àwọn alálàájì lọ́nà àwọn olè tí máa jẹ́rù alálàájì ó tún rí wọn tó yẹ pé wọ́n ń jìyà nínú náà tó máa ń sọ̀rọ̀ lẹ́yìn náà anabi فخطب بهم خطبة بليغة ọwọ́ abá wọn sọ̀rọ̀ lọ́nà tó ṣe é gbé ó dópinpin. nínú ọ̀rọ̀ táwọn èèyàn rí há nínú ọ̀rọ̀ táwọn ibi sọ́njọ́ yẹn ó ní. pé inna shamsa wal qamara ayatani min ayati llah. ẹ rí dájúdájú oòrùn àti òṣùpá àmì méjì ni wọ́n jẹ́ nínú àwọn àmì ọlọ́wọ́ àmì méjì ni méjèèjì jẹ́ nínú àmì ọlọ́wọ́ wọn kì í sọ ọlọ́wọ́ dípò pé ẹ máa sìn wọn o. ẹgbẹ sí àwọn tí ń sí òrùn gẹ́gẹ́ bí àwọn kan ní India ní Hind àwọn kan India tó yẹ pé àwọn òrùn ni wọ́n máa ń sìn àsìkò tó òrùn bá ń yọ gangan wọ́n forí kalẹ̀ fún àsìkò tí máa ń wọ̀ gangan wọ́n forí kalẹ̀ fún ìdí ni dáná bisalòlá àti àwọn ẹ ṣe sọlá nígbà tó òrùn yọ ẹ ṣe sọlá nígbà tí òrùn wọ̀ nítorí pé òrùn na torí pé tóun bá ti fẹ́ yọ àṣetán náà lọ dúró níbi tóun ti yọ ìwo rẹ̀ méjèèjì ọ wà lọ́tún yọ wà lọ́sì gbogbo àwọn tí wọ́n máa ń forí kalẹ̀ fóònù gbà yẹn yọ wá sọ pé òní wọ́n ń sìn sẹ́yìn káwọn náà múṣírì kú náà ni wọ́n òòrùn ni wọ́n forí kalẹ̀ fún àṣetán náà sọ pé òun lolúwa wọn bẹ́ẹ̀ náà ni ti máa ń wọ̀ torí ẹ̀lànà bisalòlá àṣẹlẹ̀ ó ti gbogbo ọ̀nà tó lè gbé ni lọ sí di ṣẹ́k ìlọ́pàá ló fi sọ pé ẹ gbọ́dọ̀ ṣe sọ́láàtì nígbà àmì ọlọ́run ńlọrùn nínú àwọn àmì tí ń tọ́ka sọ́lọ̀ ńlọrùn nínú àwọn àmì tí ń tọ́ka sọ́lọ̀ ńlọsùpá. la yakhsifani li mawti ahadin wala li hayatihi òye wọn kì í sápamọ́ nítorí pé ẹnìkan kú àbí torí pé ẹnìkan ṣẹ̀mí. ànábì fi ń pa àwọn èèyàn lẹ́nu máa ń gbà tó ń sọ pé ọmọ rẹ̀ tó kú lọ́fàá ni nǹkan yẹn fi ṣẹlẹ̀. ó túmọ̀ sí pé á ọgbọ́n tó ti pọ̀ jù lọ́lọ́wọ́n bá fún ànábì sallallahu alaihi wasallam. sẹ́yìn tó bá pàwọ́ àní ọ̀tọ̀ ni dáhùn àwí èyí tẹ̀ ń ṣe sọ̀sọ̀kúsọ ọ̀ka tẹ̀ ń pọ́ ọmọ wa ló kú àbí òye <laughs> ẹ wá wà lẹ́bi wọ́n wá fi píríncípù tó fẹ̀ òbí lélẹ̀ ó ní wọn kì òye wọn kì í sá lọ nítorí ikú ẹnìkan sẹ́wọ̀n kí tọ́mọ rẹ̀ náà ti wọbẹ̀ tẹlómìnà wọbẹ̀ díjọ́ gbẹ̀ndà òkè àmọ́ tòló lè ṣe déédéé pé ẹnìkan kú níjọ́ tí àbọ̀ máa ń jọ wọ́n bí nǹkan mi ńlá ṣẹlẹ̀ oyè òrùn sá lọ ni á ó ti fi hàn kọ́ ọmọ abú ni orí oyè òrùn ọ̀sà déédéé sá lọ kò túmọ̀ kìí sápamọ́ nítorí ìsẹ̀mí ẹnìkan àbí torí ikú rẹ̀ fẹ̀yìndà ọ̀rọ̀ ẹ̀yìntùm dẹ́rẹ́lì torí náà gbogbo gbàtẹ́ bá ti rí ìṣẹ̀lẹ̀ yìí o fẹ́dùn lọ́ ẹ máa pe ọlọ́run wọ́kẹ́ bẹ́rù ẹ máa gbọ́lọ́n tóbi wọ́sọ́lù ẹ lọ sí sọ́dà àwọn kẹta àmà ṣe nù. fẹ́dọ̀ ọlọ́ ẹ máa bẹ lọ́wọ́ ọlọ́mọ pa wá run o ọlọ́mọ wo ìṣesí àwọn àgọ́ láàrin wa kó fi wá pa wá run o wọ ọlọ́run wọ ọlọ́ba tó tóbi ju Allahu Akbar Allahu Akbar Allah ẹ máa lọ sí mẹ́sì kẹ lọ sí sọ̀rẹ́ à. wàtọ́fọ́dọ́kù ya ummata Muhammad ẹ ti máa ṣe sàrà ẹ̀yin ju anabi sallallahu alaihi wasallam ètò fi mo fọlọ́wọn bá búra ma ahadun mina ma ahadun aghyaru min Allah kò sẹ́ni tó jowó ẹ̀sìn ọlọ́ọ̀tọ́lọ̀ kò sẹ́ni tó jowó kápá òfin ọlọ́wọ́n bá mọ́tọ́lọ̀ torí de eléyìí ìyẹn ni pé ẹ ní sẹ́lọ̀ àyàfi kó jẹ́ wípé ọlọ́wọ́n ọba bó ti ṣe ń jowó ẹ̀sìn rẹ̀ tó ó kórìíra tẹ̀sìn kò sí lè gbára ta lórí ẹ̀sìn ọlọ́wọ́n tí ó dàbí bọ́lọ̀ ti kórìíra kéèyàn sẹ̀wọ̀n torí kò sí béèyàn ti lè ju owó ẹ̀sìn ọlọ́run tí ó tó ọlọ́run torí ẹ̀ ọlọ́run kórìíra pé kẹ́rù ọkùnrin kan ṣe zina àbí kẹ́rù obìnrin kan kó ṣe zina ẹ̀yin jọ Muhammad wàlláhi mọ́kànlọ́nbùra law ta'lamuna ma a'lam ìbá ti kẹ́ ẹ̀ máa ń tí mo máa ní la dhahiktum qalila. ẹni díẹ̀ lè bá máa rí o wọlé bàkéyìtùm kẹhìírọ ẹ bá sì máa sọkún pọ báyìí eléyìí bẹ nínú kẹsí anabi sallallahu alaihi wasallam sọ anabi tó sọ pé walaqad ra'aytu fi mi kọ́ maqami hadha kulla shay wa'idtum bih gbogbo ntọ́nà sàdéhùn rẹ̀ fún yín dáadáa ni mo rí níbi tí mo dúró yìí tàbí ṣe sọ láti. hatta laqad ra'aytuni uridu an akhudha qit'atan min al-jannah hina ra'aytumuni ataqaddam kódà mo rí i pé mo fẹ́ já èso kan wá fún yín láti inú àlùjáná nígbà tá ẹni tí mo rìn síwájú nígbà tá à ń bá sọ láti lọ mo fẹ́ já èso kan wá fún yín láti inú àlùjáná. walaqad ra'aytu jahannam bẹ́ẹ̀ ni mo rí náà jahannam ọ̀ yahtimu ba'daha ba'dan sápá kan rẹ̀ rọ́ọ̀lù apá kan bẹ́ẹ̀ ni ná bẹ́ẹ̀ ni ná ọlọ́run bàdá kùmọ̀ wa lọ́ọ́ máa ná حين رأيتموني تأخرت نبقى تاري تمو سمعين تمو سمعين تمو سمعين جهنم نور الوراوة نينو رواية كان ورأيت النار مولينا فلم أرك اليوم منظرا قط أفظع منها تواجوني إن رينك كتبان لرتو تسفرون لرتو سبحان الله الله لا ما سوى لهم أنا

nítorí kúfúrú wọn kúfúrú lédè lárúbáwá lè túmọ̀ sí nǹkan púpọ̀ ó lè túmọ̀ sí pé èèyàn bo èso mọ́lẹ̀ àgbẹ̀ nígbà tágbẹ̀ bá gbìn ọ ìtọ́ fẹ́ gbìn ó ti kàfárà nù ètò kọ́ kàfárà bí láyọ̀ ó ti bo èso mọ́lẹ̀ nù sọtá bá mi léyìí ọ̀kan nù bákan náà kúfúrú ó lè já ìmórí ilé ìjà ń pè ní kófúrú anẹ́ẹ̀mà àìmórí kófúrú sì lè jẹ́ juhud àìgbọ́lọ́ngbọ́ gbàtà nàbí wa sọ pé yẹfúrú wọn máa ń ṣe kèfèrí kíyìlà àwọn sàbí wa béèrè torí àwọn ọ̀fà yìí lẹ̀ fún wa láti máa jẹ́ pàwọn aláàmà ronú àwọn sàbí wa ní ayẹfúrú nàbí la sọlọ ni wọn ń sá ìgbàgbọ́ sí ni kọ́ọ̀lù anábìnrin rárá o yẹfúrú nàlàṣì wọn máa ń sá ìmórí sọkọ̀ wọn máa ń sa ìmoore sí ìbágbépọ̀ ọkọ náà lọ ń gbọ́ yẹn o njẹ́ ó jẹ́ kóbi ọkọ̀ nu náà nìyẹn o ọmọ tó wí fọkọ ọ̀rọ̀ lẹ́yìn o ọmọ tó sọ fún kékeré irọ́ lásán olóṣègbè mọ́tò sí ń dìbà ẹni òun kò sórí fún mi lójúmọ́ níjọ́ tí ọba fẹ́ràn jẹun ní kò fẹ́ràn mẹ́ta jẹun ò sórí fún mi rí abẹ́rẹ́ nǹkan bẹ́ẹ̀ o. ìní ṣe bá ṣe sí wọn fún ọ̀ mórí. kọ́dà anábì ni lọ́wọ́ àṣẹǹtẹ̀ ìlà ẹ̀ḥdà òun nà dàrọ̀ kó là. tọ́ba gbogbo ọjọ́ ayé rẹ̀ tí wọ́n fi ṣe kíni tí wọ́n fi pọ̀ nù na won ye al-ihsan gbogbo dáadáa tẹ́ bá ṣe sí wọn fun ò mórí. kọ́dà anábì ni law ahsanta ila ihdahunna ad ko la tọ́ba gbogbo ọjọ́ ayé rẹ̀ ti dáadáa sọ́kàn nínú àwọn obìnrin. thumma ra'at minka shay'a tọ́wárí kankan lára rẹ̀ tí ó dùn máa. qalat ma ra'aytu minka khayran khat tó ní ìrírere kán lára ẹ rí kí ni ìwọ ta ọ̀bọ́jọ́ yẹn subhanallah tó àǹfààní tó wà nù ilé ìpọ̀ fọkùnrin fóbìnrin àǹfààní tó wà ń bẹ fóbìnrin ni pé wọ́n ní táwọn obìnrin tí wọ́n ṣe tí wọ́n fi pọ̀ nù náà ni ìwọ gẹ́gẹ́ bí ẹni tó fẹ́ sórí ire tí ò fẹ́ sórí ibu ọlọ́mọ ẹ̀jẹ̀ ká sórí ibu wọ́n sì jọ lórí ibu ọbẹ̀ láàrin wa ntí wọ́n ní wọ́n ṣe tí wọ́n fi sórí ibu ń wá jìnà sí. ń bẹ́ẹ̀ nù obìnrin àfẹn tí o bá ti níyàwó tí o bá ti jẹ́ màmá ló bí gbogbo àmàmá ló bí wa tí o sì lẹ́gbọ̀n lábúrò lóbìnrin ẹ rí i pé àwọn ìsáàbà amòore ìsáàbà amòore àfẹn tọ́lọ̀ bá sàánù ṣùgbọ́n gbogbo ọ̀rọ̀ yìí wọ́n jáde ń jáde pé obìnrin tó pọ̀ jù ni àwọn kan wà tó yẹ pé wọn ò ní ṣubú sínú àṣìṣe so kéèyàn kéèyàn máa dúpẹ́ fọlọ̀ kéèyàn máa dúpẹ́ fọlọ̀ bẹ́ẹ̀ rí jẹ bẹ́ẹ̀ rí jẹ dúpẹ́ fọlọ̀ lókùngbà tẹ́yìn ti jẹ́ mùsùlùmí torí mùsùlùmí gẹ́gẹ́ bá ní mùsùlùmí àti sọ nǹkan ìyàlẹ́nu lọ́rọ̀ rẹ̀ tí dáadáa bá ṣẹlẹ̀ sí yóò dúpẹ́ fọlọ́ yóò já sórí táì dáa bá ṣẹlẹ̀ sí yóò ṣe sùúrù yóò já sórí lẹ́yìn náà rántí ọkọ tó tó tó tó fẹ́ yẹn ìwọ fúnra ara rẹ ló dìklẹ́ kó ń lọ fẹ́fẹ́ ló fi wà lọ́dọ̀ rẹ̀ lánàá nígbà tọkùnrin yẹn wá yọjú tó yọjú sí bàbá rẹ bàbá rẹ ń bi ọ́ léèrè pé sọ́ọ̀fẹ́ ọlọ́ọ̀fẹ́ sọ́ọ̀fẹ́ ọlọ́ọ̀fẹ́ ìwọ náà ń kọ́ sọ́ọ̀fẹ́ ó lóun fẹ́ ọ ní tí wọ́n fi máa tú ọmọ ẹlẹ̀ tí ó fi lọ bọ́kùnrin nù ọmọ adi lónìí kọsọ pé wọn fọọsì rẹ kò sẹńtọ fọọsì rẹ tó o sì rí orí bó ti ṣe wà pé la hawla lahu wala quwwata illa billah miskin pálá ẹ̀ ni. àmọ́ à ń bẹ lọ́n wípé kí miskin náà padà di ẹni tí ó ní orí bẹ́ẹ̀ lẹ́sẹ̀ jọ ń gbé kí lọ́wọ́ á dé tóbi wá jẹ́ pé jojúmọ́ ilé onílé lọ́mọ wò tó fi ní kàtẹ́kùn àìmóore tẹ́ẹ̀bá kọ́lé ní ìsìtẹ́yìn wà lé pẹ̀lú ìyàwó yín kò ní máa wọ àwọn ẹni tí ọkọ tí wọn ò sì lè kọ́lé àwọn ẹni tó jẹ́ pé àwọn ń gbé ilé tó pé masha allah la ìní rí nígbà bá wá sí láàárọ̀ ń ń ṣe kínní gẹ́gẹ́ ṣe lé ní ọkọ dákun á dá mi ah, lé ètèmí tí tipatipa ló fi five hundred bá tó fi rẹran wá nígbà ọkọ tí wàá gbé ọkọ sọ ọbẹ kékeré ní àwọn olóńgbò tá a sì lè ra wá fún ni àbá wa. sòfì ọmọ wo àwọn míì tó yẹ pé wọ́n ń pa wọ́n ń pa gùtàn lójoojúmọ́ àbí ti ń pa màálù lọ́sọ̀ọ̀sẹ̀ sẹ́mi pé kálukú bọ́ọ̀lù wọn bá ti ṣe fún lágbára mọ́ni. lèyọ́n fẹ́ lọ́wọ́ sáàtẹ̀ mẹ́rin sáàtẹ̀ wa man qudira alayhi rizquhu falyunfiq mimma ataahu Allah. torí ẹ̀ dúpẹ́ fọlọ́ lórí ètò ọ̀bá ara rẹ nù ẹ̀ nítorí pé o ní tó ọ̀bá mà ti dúpẹ́ fọlọ́ o ní sáláì sánáyà fúnra rẹ láyé àti lálùkìyà àìmúrí àwọn ilé obìnrin kúrò lọ́dẹ ọkọ gbàtí wọn bá rí i pé bóun ṣe ń forí ṣe tóun fọrùn ṣe kò sí ẹsẹ kò sí ẹkú ṣẹ ọlọ́wọ́ sẹ́yìn lẹ́sàn-án rí ọlọ́wọ́ máa fi ọ̀pọ̀ rọ́pò ọkàn sunu dúdúdú ni bí ẹni tí wọ́n so pa ọkùnrin wọn bẹ̀rẹ̀ sí ní rí a ẹtún àwò lọ́la kìíyà lórí ẹ bẹ́ẹ̀ náà lọkùnrin ẹ̀kọ́ tó wà ń bẹ̀ òun náà nípa ti mà nípa àwọn obìnrin máa ṣe bí wọ́n ti ṣe wíyùn kọ̀ wá yẹ kó adé kó gbogbo ọ̀rọ̀ tí ò tó nǹkan làwa náà wà máa yarí láfa kíkọ́rí torí pé ogun àgbọ́tẹ́lẹ̀ ìparọ̀ tó bá gbọ́n ànábì ti kọ́ alẹ́ kọ́ àsìkò tó ń lọ fẹ́yàwó tó ń dunnú tó ń ṣe kíníkan bíi pé màláìka lọ fẹ́fẹ́ pé kò ní sẹ ẹ kọ́dà obìnrin yìí àgbẹ̀ kọ́dà obìnrin yẹn tó bẹ́ẹ̀ lọ́mọ wò so àsìkò tó bá wá fẹ́ àwọn sí tó wá rí pé àwọn àwà kan wà àwọn àwà kan wà sẹ́yìn kọ́dà bí sọ fún wa ìgbé wọn máa ń ṣàìmọ̀re wàá fọwọ́ wọnú wàá ṣe sùúrù torí ìfọwọ́wọ́nú àti sùúrù yóò ti kẹ́ pẹ́ fúnra yín torí kékeré ṣe tó ti gbọ́ tẹ́lẹ̀ ànábì ní tọ́wá pé gbogbo òbísí ayé rẹ ló fi ṣe dáadáa sóbìnrin yẹn tọ́wá rí wàá bùkẹ́ lọ́dọ̀ rẹ ńjọ́ kan kí ni ó sọ ohun òrí rere rí lọ́dọ̀ rẹ oríire lọ́dọ̀ ló bí ma. Báwo lọ́la? Léyìí tẹ́ ti bí lé bàbá ẹ̀. Tẹ̀wọ̀n bá ìjà bí máa lé bàbá wọn. Sọ́mọ wọn bí. Bẹ́ẹ̀ náà ti mà. Ẹ ètò bí máa lé ọkọ ló ṣe kí ni? Oore ni àbí èso oore? À oore tó ga. Torí ẹ̀wọ́ náà ó ti kọ́ wọnú ọ̀hání máa yarí lórí nǹkan tí ò sí kan. Àbí òye ọ? ẹhẹn ó gbọ́ kàkà lẹ̀ ọkàn ọkàn da ọkàn gbomi tí lọ́ọ́ da sí ọ́lá kò burú ẹbẹ́ wù ẹ lọ pààrọ̀ rẹ̀. ẹsẹ̀ pé àbójú ẹ pọ̀ àbí kíkà àtọ́yí òkòrí ọ̀sọ̀ pé àbí tiẹ̀ gan. ọjọ́ ìbò ti tẹ jẹ́mbẹ̀ o. ọlọ́lọ́wọ́n bá ti ránṣẹ́ sọ o. ìdí wọn ó ṣèbí dínà fún wa nínú sàárì wọn. torí ẹ ó ní wọn wàá bá wa nù sàárì ọmọ ẹ bá lè rìn báyìí náà láti gbọ́ èyí sì náwó tó ń gbé pamọ́ èyí sì tó ń gbé nu íńtánẹ́ẹ̀tì wọn ti ti kó